matthew orí kẹrìndínlógún. àwọn farisi àti àwọn sadusi wá sọ́dọ̀ jésù wọ́n ń dán án wò wọ́n ní kí ó fi àmì láti ọ̀run hàn àwọn. ó dá wọn lóhùn pé. nígbà tí ọjọ́ bá rọ̀ ẹ máa ń sọ pé ojú ọjọ́ dára nítorí ojú ọ̀run pupa ní òwúrọ̀ ẹ̀wẹ̀ ẹ máa ń sọ pé ìjì yóò jà lónìí nítorí pé ojú ọ̀run pupa ó sì ṣú ẹ mọ ohun tí àmì ojú ọ̀run jẹ́ ṣùgbọ́n ẹ kò mọ àwọn àmì àkókò yìí ìran burúkú àti oníbọ̀kúbọ̀ ń wá àmì ṣùgbọ́n a kò ní í fi àmì kan fún un àfi àmì Jónà. ó bá fi wọ́n sílẹ̀ ó sì bá tirẹ̀ lọ nígbà tí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ rí kọjá sí òdì kejì òkun wọ́n gbàgbé láti mú oúnjẹ lọ́wọ́ Jésù wá sọ fún wọn pé. ẹ ṣọ́ra kí ẹ sì ṣe gáfárà fún ìwúkàrà àwọn Farisí àti àwọn Sadusí. wọ́n bá bẹ̀rẹ̀ sí wí láàrin ara wọn pé nítorí a kò múnjẹ lọ́wọ́ wa ni ó ṣe sọ bẹ́ẹ̀. ṣùgbọ́n jésù mọ ohun tí wọ́n ń sọ ó ní. kí ló dé tí ẹ fi ń sọ láàrin ara yín nípa oúnjẹ tí ẹ kò ní ẹ̀yin onígbàgbọ́ kékeré òye kò tí ì yé yín síbẹ̀ ẹ kò rántí búrẹ́dì márùn-ún tí mo fi bọ́ ẹgbẹ̀ẹ́dọ́gbọ̀n ènìyàn àti iye agbọ̀n àjẹkù tí ẹ kó ti búrẹ́dì méje ńkọ́ tí mo fi bọ́ ẹgbàájì ènìyàn àti iye apẹ̀rẹ̀ àjẹkù tí ẹ kó jọ kí ló dé tí kò fi yé yín pé kì í ṣe ọ̀rọ̀ oúnjẹ ni mò ń sọ ẹ ṣe gáfárà fún ìwúkàrà àwọn Farisí àti Sadusí. nígbà náà ni ó wá yé wọn pé kì í ṣe ti ìwúkàrà tí a ń fi sínú búrẹ́dì ni ó ń sọ ti ẹ̀kọ́ àwọn Farisí àti Sadusí ni ó ń sọ. nígbà tí Jésù dé agbègbè ìlú Kesari àti Fílípì ó bi àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé. ta ni àwọn ènìyàn rò pé ọmọ ènìyàn jẹ́. wọ́n dá a lóhùn pé. àwọn kan ní Jòhánù onítẹ̀bọmi ni àwọn mìíràn ní elijah ni. àwọn mìíràn tún ní jeremiah ni tàbí ọ̀kan nínú àwọn wòlíì. ó wáá bi wọ́n pé. ẹ̀yin ń kọ́ ta ni a rò pé mo jẹ́. simoni pétérù dá a lóhùn pé. ìwọ ni mẹsáyà ọmọ ọlọ́run alààyè. jésù sọ fún un pé. o káre simoni ọmọ jónà nítorí kì í ṣe ènìyàn ni ó fi èyí hàn án bí kò ṣe bàbá mi tí ń bẹ lọ́run mo sọ fún ọ pé pétérù ni ọ́ ní orí àpáta yìí ni ó kọ́ ìjọ mi lé agbára ikú kò ní lè ka n ó fún ọ ní kọ́kọ́rọ́ ìjọba ọ̀run ohunkóhun tí o bá dè ní ayé ó di dídè ní ọ̀run ohunkóhun tí o bá sì tù ú ní ayé ó di títú ní ọ̀run. nígbà náà ni jésù wá pàṣẹ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé kí wọ́n má sọ fún ẹnikẹ́ni pé òun ni mèsáyà láti ìgbà náà lọ ni jésù ti bẹ̀rẹ̀ sí máa fi hàn àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé dandan ni kí òun lọ sí Jerúsálẹ́mù kí òun jìyà púpọ̀ lọ́wọ́ àwọn àgbà àti àwọn olórí àlùfáà àti àwọn amòfin àti pé kí wọ́n pa òun ṣùgbọ́n ní ọjọ́ kẹta a ó jí òun dìde ni Pétérù bá pè é sí ẹ̀gbẹ́ kan ó bẹ̀rẹ̀ sí bá a wípé. Ọlọ́run má jẹ́ Olúwa irú èyí kò ní ṣẹlẹ̀ sí ọ. ṣùgbọ́n Jésù yí padà ó sọ fún Pétérù pé. kó ara rẹ kúrò níwájú mi Sátánì ohun ìkọ̀sẹ̀ ni ó jẹ́ fún mi nítorí o kò nǹkan ti Ọlọ́run tí ènìyàn ni òun rò. Jésù bá sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé. bí ẹnikẹ́ni bá fẹ́ tọ̀ mí lẹ́yìn ó ní láti sẹ́ ara rẹ̀ kí ó gbé àgbélébù rẹ̀ kí ó sì máa tọ̀ mí lẹ́yìn nítorí ẹni tí ó bá fẹ́ gba ẹ̀mí ara rẹ̀ là yóò pàdánù rẹ̀ ṣùgbọ́n ẹni tí ó bá pàdánù ẹ̀mí rẹ̀ nítorí mi yóò rí i nítorí àǹfààní wo ni ó ṣe ènìyàn tí ó bá jèrè gbogbo ayé yìí tí ó pàdánù ẹ̀mí rẹ̀ tàbí kí ni ènìyàn lè fi dípò ẹ̀mí rẹ̀ nítorí ọmọ ènìyàn yóò wá nínú ògo bàbá rẹ̀ pẹ̀lú àwọn áńgẹ́lì rẹ̀ yóò wá fi èrè fún ẹnìkọ̀ọ̀kan gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀ mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé àwọn kan wà láàrin àwọn tí ó dúró níhìn-ín tí kò ní kú títí wọn ò fi rí ọmọ ènìyàn tí yóò máa bọ̀ wá gẹ́gẹ́ bí ọba